báwo ẹ pẹ̀lẹ́ ṣé kò rẹra báwo ni gbogbo ẹ olúwa ṣe mọ mọ́mì má ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o mọ́mì ṣe àdúrà títí títí tí wọ́n fẹ́ lè ṣe pé ó máa ṣe ọkọ mi ó ṣe o àṣírí àmàbò ó ṣe o. dádì ní kí n sọ fún ẹ pé kò pe àwọn o wọ́n ní bóyá kò dẹ̀ wàá rí wọn ni èmi ọmọ nǹkan tẹ́jọ́ sọ ti o. ọkọ mi kò ṣe ọkùnrin kò ṣe olówó orí kò ṣe ee àti mi láyé yìí kò ṣe mo dúpẹ́ o wàá ní dání o wúwo ní wówó tì mí ní wáìtì o wúṣọrẹ mi náà máa pẹ́ fún ẹ ìwọ gan á pẹ́ fún mi ah, Ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ tó yẹ pọkọ tí mo bá wọn fẹ́ ni o Hmm. Àwọn àgbà bọ̀ wọ́n ní a kì í tó bá ni rìn ká má lè bára ẹni sọ̀rọ̀. Àgbàlẹ̀ yìí o, ẹ̀ ń mọ́ o. Kò sí ọmọdé kankan nu gbogbo wa. Tí a bá wá dàgbà tó yìí, tá a bá lè figi gúnbi tá a dàgbà dé ó yẹ kó mú wa síta kó máa bó wa lẹ́gbàǹdì. ìwà tírú àwọn ọmọ tó ń tẹ̀lé wa àwọn prince tí wọn gbọ́dọ̀ máa wù tó yẹ kán wù káwa bá wọn wí ṣó wá dáa káwa máa wù. sọ fún mi àtẹnujẹ tó pa súlẹ̀ ìgbéra ọlọ́run ò ní jẹ́ ká tẹnu jẹ pààyàn yẹ ọlọ́run ò ní jẹ́ ká tẹnu jẹ pààyàn. now Leo Brown listen now gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí níṣẹ́ ló dàbí pé nǹkan mi létí mi because inú ilé mi mo wà tí Bankole pè mí òun àti Tádé mo bá ń bẹ̀ ìgbà tí mo dẹ̀ máa débẹ̀ wọ́n ń ṣe fàájì ok for example ṣe kọ́ fún mi lẹ́jà kí n sọ pé mi ò jẹ ni kò possible now. kí ló ń jẹ́ kó possible ìwúlà tẹnu jẹ́ ẹ̀ kí ló tó kápá ọkàn ju ẹ o lè jókòó sílé kó níyàwó ẹ pẹja fún ẹni kí ni problem tó ní. wọ́n bí tó bá ń sọ̀rọ̀ kan ju à ó yẹ kó mọ̀ pé mi ò ní tilé oge ó tóge jẹ mo kó ó dẹ̀ lápẹ̀rẹ̀ tí Bánkọ́lé ò bá pè mí inú ilé mi mo wà mi rìnrìn kùnrin rárá. wọ́n ń gbẹ́jọ́ tó rò ọ̀rọ̀ kan bá lé apàdà kan jẹ́jẹ́ ni mo jókòó mi. oh my dear lálejò ọkàn. ẹ kú jókòó. ìyàwó mi kí ló sọ fún mi pé ìyàwó ẹ sọ. ọ̀rẹ́ mi ló sọ fún mi. orin tẹ bá lẹ̀ ń lọ sí àbújá ọ̀dọ̀ àbùkẹ́ ẹlẹ́jà lè máa lọ jókòó sí mi ò dẹ̀ mọ̀ yín lóníranù tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mi dẹ̀ fẹ́ kí lè yín dàrú torí ló jẹ́ kí n sọ fọ́pọ́ mi. gbogbo yín ọ̀nà ń pè bá ṣe mọ́ra làwọn ìyàwó wa mọ́ra sure tẹ́nìkan tí bá dẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́nìkan ni wa. ṣẹ́rí tá a bá níjọ ṣe míì mọ́ contract tó wà lọ́wọ́ wa ẹ̀ ètí kájọ yanjú ẹ̀. jẹ́ kí n sọ kéèyàn fún ẹ látọjọ́ tá a ti ń ṣe contract èwo la ṣe tó fèlù rí nígbà tí a bá dẹ̀ ti rìn nìkúrìn tẹ́ ẹ̀ ń jẹjẹkújẹ kiri tí mi mọ bí tẹ́ ẹ ti fara kó ẹ máa padà kó ràn mí ẹ jọ um, Tádé. Um, pen yẹn mo need the signature yẹn jọ wàá rí ibi tó rúkọ ẹ wà ń bẹ sign um, Arẹ́mú ìwọ náà sign. ìjọ torí ọ̀nà ṣe nǹkan máa mú ẹ tí wọ́n sọ fún ẹ pé mo bá bùkẹ́. àṣírí ẹ fẹ́ẹ́ tú àṣírí ẹ ó fẹ́ẹ́ tú. ìjọ torí ọ̀nà ṣé èèwọ̀ ni kéèyàn lọ síbi kan lọ ṣe fàájì ara ẹ. bẹ́ẹ̀mi sign. àwọn wèrè tó dẹ̀ kó mi sílé léyìí o. àdínkù sign tade mú pen kẹ sign now? àbí kí la fẹ́ ṣe gbélé e fún. Ah. atẹnujẹ ló pa súlẹ̀ ìgbìrà ọlọ́run jẹ́ kátẹnujẹ pa yín gbà kí ló ṣẹlẹ̀ tàbí kò ṣáà lórúkọ ẹ̀ ń bẹ̀ lẹ̀mọ̀ kò ní láti sáyìn. Vamos incluso a José mo kàn notice pé nínú ọjọ́ mẹ́ta ìbí pé kó máa rìn mí káyà máa rìn mí kí n máa weak so mo wá decide pé a kì í lọ sí hospital kí n lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ doctor pé kí ló fà á kan tó tẹ̀ sọ fún mi ni pé wọ́n ní mo ti lóyún. ẹ ta ló wá lóyún. irú question wo nìyẹn ta ló fẹ́ lóyún ìwọ ló lóyún of course. ṣùgbọ́n mi ìwọ náà máa gbọ́ràn ó lè lóyún fún mi kò sáàdéhùn oyún láàrin èmi àti ẹ̀ kò sádéhùn oyún ìgbà tá a máa bẹ̀rẹ̀ mo sọ fún ẹ wípé mo fẹ́ràn ìyàwó mi ọkùnrin tó dá lé ní mi mo dẹ̀ lọ́ọ̀fù àwọn ọmọ mi tó fẹ́ dá lé mi rú ni. nǹkan tí mi láìkí ń pa ìyan ọkùnrin nígbà mi nígbà tó ń ṣe tó ń gbé mi mọ́lẹ̀ tó ń jí mi o ò rántí pé oníyàwó nígbà yẹn tó bá ti wá dọ̀rọ̀ lóyún ẹ máa wá dà sí rọ̀fù. ṣé o ti rí ara nǹkan tí mo ń sọ ń gbà bá ń kọ́lé ló fa gbogbo nǹkan wọ̀nyí tó bá ṣe bá ń kọ́lé mí ń tàṣe àgẹ̀rẹ̀ bó ṣe ń wò mí o mi kọjá yìí mi rárá nǹkan tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ mi ò ń jẹ mi kì í jẹ o so o lè lóyún fún mi o gbàgbé nípa ọ̀rọ̀ olóyún dé débi tí wàá sọ pé o fẹ́ bímọ ní ìfẹ́. èmi mọ̀ pé o love me o love me fine accepted mọ̀ pé o love me kí wàá ní solution báyìí. gbàgbé nípa love já ìṣòro eléyìí tó bá dẹ̀ jẹ́ ti pé bó o fẹ́ lọ yọ ẹ̀ ló ń bá ẹ̀ má jẹ́ kó bá lẹ́rù i will give you four hundred thousand naira láti lọ fi ṣe four hundred. four hundred thousand. yes. okay tí n ti yọ àwa méjèèjì máa wà very careful kírú yẹn má tún lọ wáyé kó má tún lọ ní pé kí n máa yọyún o. wàǹbí hmm, lẹ́yìn ilé ìta ti ṣe yín mí gan ò lè wáyé mọ́ láìláì èmi ò lè wáyé mọ́ kò tiẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ̀dẹ́bí bá ń lo rọ́bà ìdáàbòbò ní ká fi yẹn lẹ̀. máa gba eré ló ń tẹ̀lé gẹ́gẹ́ báyìí. no no no no no please i'm sorry. You get meeting our young people, them they talk to them, them say everything for this life, level, you take photo with ṣùgbọ́n mi ọ̀rẹ́ mi kí ló dé náà mo ń béèrè lọ́wọ́ ẹ̀ látànà ó kàn ń dì káàkiri kí ló ṣe ẹ̀. Láṣàdé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mi mo bí mo ṣe fẹ́ sọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ gan-an kò tiẹ̀ yé mi. bó tún ń kan ọ má ṣe rẹ léṣe èmi àti ẹ nínú ilé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọwọ́ mi náà ti máa béèrè náà ó dẹ̀ jọ torí ọlọ́run nǹkan tó bá ṣẹlẹ̀ kó sọ fún mi. ọ̀rẹ́ mi mo ti há o mo ti há big time ni. wọ́n yọ owó ẹ̀. wọ́n ẹ̀kan yọ ọ́nà owó yẹn ṣé pípọ̀ wá tún da. alẹ́ mo ti lóyún ṣé o mọ Owólabí. Owólabí Owólabí wo nìyẹn náà. ẹnjìníà. kí ló ṣe wọ́n. Ah kò sí nǹkan kan tó ṣe àní mo ti lóyún. oyún kẹ. ṣùgbọ́n bí stop ẹ o ó ṣe máa lóyún fún ẹnjìnà owó labí ó sọ fún ẹ pé married man làwọn náà ṣó fẹ́ẹ́ dálé onílérú ni mo rúbọ àwọn sanwó gidi fún ẹ àbí torí pé wọ́n fi dọ́là sanwó fún ojú ẹ̀ tí wàá ràn mọ́ fẹ́ lọ́ọ́ dálé onílérú olójú kòkòrò ní ẹ ṣùgbọ́n. Ah, ah. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí kò wọn èmi náà dùn mú sọ fún wọn àwọn náà pariwo kí n lọ yọ kí n lọ yọ ṣàfún mi fún mi ní four hundred thousand bọ irú gbà mí àti ìyọyún ó ti fẹ́ four hundred thousand ó ti tán àwọn òde wa dẹ́rù bà mí a máa yọ náà ni o. a máa lọ flush. ẹ a máa yọ ah, ó pẹ́ ẹ̀ láàrin ìṣẹ́jú méjì wọ́n ti yọ dànù dẹ̀ máa ti wá o ṣùgbọ́n pé o ní bright future ni àkí ló ń ṣe ẹ wake up now ah, ah, gbóró ń dùn mẹ́. o ṣe ọ̀rẹ́ mi mọ̀ pé nǹkan tó bá ti sọ náà ni mo dẹ̀ mọ̀ pé which mirror tó o dẹ̀ lè ríbi tí ò dà kò tì mí sí tó bá ti ń ka lọ́yọ́ à ń lọ́yọ́ náà ni kò sí wàhálà o ṣe ọ̀rẹ́ mi. ah Fọláṣadé ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ní Ọlọ́run Tádé. Ó rẹ̀ mí gan. Ó máa rẹ̀ ẹ́. Ọ̀gbẹ́ kò yí sí. Odidi èèyàn ló gbé mi yẹn. Ẹ mo nídìí bíi cold drink or cold water kan tó tútù ló wù mí. Má wọrí ọ̀rẹ́ mi, omi tútù ló need. Má pọ̀ ọmọ kan sì kan bá mi gẹ̀tẹ̀ fún ẹ ṣùgbọ́n pẹ̀lẹ́. Now ṣùgbọ́n mi kí la fẹ́ ṣe sọ́rọ̀ tí dókítà sọ? Fọláṣadé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí kí ni nǹkan tó tún sọ pé a tún fẹ́ ṣe. Ah, ojú ò dùn ẹ̀ kì í ṣe bí èèyàn kan fi nǹkan bò ẹ́ lójú o gbọ́n ìgbà tí dókítà sọ pé kí n má yọ o dẹ̀ yín insist o tún dúró síbẹ̀ ṣé o fẹ́ gba nǹkan mi ló ní kí n yọ. Ah, ah, ṣé tí n bá yọ ṣé ìwọ mú bíyà tí n bá yọ yíyan mo lè gba abẹ lọ ni wọ ọ̀rẹ́ ọ̀rẹ́ o má jẹ́ kí n wọ ọmọ ẹ lọ́wọ́ mm, mm, mm, má gbìyànjú e wa no no no má nọwọ ẹ sin má jù sí mi rárá kí ló dé. wọ́n mi tó bá ń sọ̀rọ̀ tí bá ń gbọ́ tiẹ̀ àbí tí mo rá dákẹ́ fún ẹ ìfẹ́ ló wà ń bẹ̀ àbọ̀ níbi tọ́rọ̀ dé yìí o lè dísà nǹkan tó má ṣe fún mi kí ló dé dókítà yìí ò mọ nǹkan tó ń sọ ni àwọn dókítà wà ń tà bẹ́ẹ̀ tán gbóná gan tá bá lọ sí ṣọlẹ́bọ̀ estate bẹ́ẹ̀ mo mọ dókítà kan bẹ́ẹ̀ within two minutes ó ti yọ wá dẹ̀ wá. tó bá yẹ pé rain stop ẹ abeg if you na play just stop am kí ló ń sọ tó ń dùn mẹ́nu ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń dùn mẹ́nu ah, ah, ó ṣe ó ṣe ó ṣe kò tara báyìí and you keep saying it kí n yọ kí n yọ kí n yọ kí ló dé. o oh, ọ̀rẹ́ ti yé mi ibi tó dẹ̀ sọ dé ó yé mi wọ́kọ́ ló máa decide fún mi èmi ni mo mọ̀ nǹkan tó fit mi tó fi mí sílẹ̀ ẹ jẹ́ ń dá nǹkan mi tọ́. bó tó mọ̀ pé mo láìkẹ́ mi dẹ̀ lè wish kò kú tiẹ̀ náà ni mò ń ṣe moreover ẹnjìnà owó la bí ó lè jẹ́ court wedding lòun àti ìyàwó ẹ̀ ṣe ká má dálé onílé rú náà. sí wàhálà ẹ eh, jẹ́ gúgù kí n wo nǹkan táwọn olóyún máa jẹ àti oògùn táwọn olóyún máa máa lò. ṣùgbọ́n mi o dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ mi torí pé mo bẹ̀ sùn tọrọ wẹ́ tó bá jẹ́ bó ṣe fẹ́ náà nù select for me. àtẹ̀lé mi fà yìí wọ̀ dáàdì sílẹ̀ ibo wálẹ̀ ń lọ. èwo wá ní question tí ọmọ kan a fẹ́ lọ síbi contract a sọ fún ẹ a fẹ́ lọ defend eh, proposal wa. Hmm. èwo ni nǹkan hmm. kí ni nǹkan. pòpòsà ni kẹ́ lọ dìvẹ́ǹdì o. òjòwú ni ẹ kí là bá tún hmm. dìvẹ́ǹdì níbo ló ń mọ̀rọ̀ lọ yẹn ẹ níbo ló ń mọ̀rọ̀ lọ yẹn kí ni ọ̀rọ̀ bá tún fẹ́ dìvẹ́ǹdì. èmi ti sọ tèmi. ìyàwó ẹ̀ ìyá tóbi yìí wá ọ̀njàre rẹ̀ ah, kí ló ń ṣe látàárọ̀ tó jókòó sókè ìṣára náà ló ń mú ibi tá à ń lọ gangan ẹlẹ́mi náà receive call látọ̀dọ̀ wọn ọlọ. níwọ tí mo mọ àwọn tá a fẹ́ lọ bá ló ń bá wọ sọ̀rọ̀ àbó ń múra lókè. tára náà ló ń mú aṣẹ́wó. kì í ṣòro rárá <laughs> rárá kì í ṣòro rárá. owó let's not forget o ìyàwó mi pè mí lánàá in fact òun àtàwọn ọmọ náà jọ pè mí wọ́n ṣàṣọ pé kí n máa bọ̀ lamẹ́ríkà nípa ọmọ ti vacate ẹ̀ wọ́n á wòye pé ah, mi ò plan gbogbo yẹn tẹ́lẹ̀ náà ṣe máa kàn déédéé pè mí pé kí n máa bọ̀ wọ́n ní àwọn fẹ́ rí mi èmi dẹ̀ mọ̀ pé ara ìyá ti sàn eégún ti lúwo. àwọn tó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kí wọn kú okun o honestly speaking wọ́n ń try wọ́n gbìyànjú. ọmọ pé inú òtútù lọ wà. èmi ò dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe kókó àwọn ọmọ kan máa bọ̀ ní nàìjíríà bí ó ṣàṣọ pé irọ́ àwọn olóhùn fẹ́ wà ẹ tẹ bá ti believe pé ibẹ̀ lẹ́fẹ́ máa gbé no problem. kì í ṣe ẹbí ẹ. ẹbí ẹ ni. ilé gan àwa tá a wà níbà yà á rọjú ni nítorí pé ó jẹ́ orílẹ̀-èdè bàbá wa ẹ má jẹ́ ká parọ́ tán ra wa o. ọ̀dà tó ti kò dájú ti bí lọ situation beach ó dájú tọ̀hún lọ ẹ bó ojú ojú mi tán ṣe tán ṣe lọ́hùn yẹn ṣé yẹn yẹn lèmi máa tẹ̀ bá ti. ìgbádùn wa ń lu wa bí. iṣẹ́ tí ẹ rí dájú sílẹ̀ tẹ́ bá tiẹ̀ ti dán ẹ bá mi sọ fún ọ̀rẹ́ mi kó máa bọ̀ nílé mo míìsì ẹ̀ kó máa bọ̀ nàìjíríà dá o ah èkó dùn gan ni o ah. kó máa bọ̀. ìlú ìdùn lóòótọ́ ṣùgbọ́n tá a bá ní ká wò dáadáa ah àwọn advantage kan wà lọ́rùn yẹn tí ò sí bí o. àbó orí nǹkan tó wò ó sọ wo ìlú ìdùn ṣé wọ́n jẹ pẹpẹ lọ́hùn ṣé wọ́n jẹ pẹpẹ ṣùpù lọ́hùn. ṣé ká sòótọ́ <laughs> nítorí pé àwa lówó lọ́wọ́ eh. ọlọ́run gbà fún wa àwọn ẹlòmíín wà tọ́lọ́run gbà fún wọn. sórí tí n bá dé US màá pè yín màá ní kí owó gbé fóònù fún ẹ bá mi báyàwó mi sọ̀rọ̀ kó fi ibẹ̀ yẹn lẹ̀ àjì nǹkan tá a ti ṣe ṣe ṣe láti kékeré ṣé kò tí ì tó ká wá rẹ̀sì nílùú wa ń bì wọ́n ní ilé làbọ̀ sinmi oko ó takú sọ̀hún bá ń bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n owó lábí já lọ já lọ já lọ ìyá yìí ara ní pẹ́ dé. ẹ má pẹ́ o. àní pẹ́ a ní pẹ́ ìwọ ni ẹ má pẹ́ o tó jẹ́ pàmò já kí ni kí n bá yín ṣe. ìgbà tó bá wọ́n ṣe. òkè o. báwo ni. mo rò kè mo rí pé pè mí. ọjọ́ kan pẹ̀lú. àlàáfíà náà wà. olóòfẹ́ rí ni ṣé kò sí. Ah, kò sí ọkùnrin but one very very important. Okay ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé yìí ni èèyàn tó bá dẹ̀ ti ń ṣe èèyàn lóore kò yẹ kéèyàn rí nǹkan tó nípa lára kó máa wù ú oyin ọjọ́ sí ṣùgbọ́n mi ò ṣe o. kò ṣẹyún but ṣé intruder ni ọmọ ṣùgbọ́n mi fẹ́ jẹ ni. gbogbo bí mo ṣe ń try láti convince ẹ ṣùgbọ́n mi ò gbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n mi ti bímọ. but mo fún ṣùgbọ́n mi lówó náà I gave her four hundred thousand naira cash. ó sọ fún mi. ooo rọ́bìṣì ò lè lè bá ìwọ lọ́hùn kí ló dé tó ọmọ yìí rẹ́dí láti sọ pé òun fẹ́ skata inú lé mi. even mo jẹ́ kó mọ̀ pé you are legally married in fact kò yé mi rárá even mo gbé gbóná pẹ̀lú ẹ̀gbọ́n at the end of the day gan sọ mí dọ̀tà inú lé bíi pé a kì í sọ̀rọ̀ fún bí odidi bí ọ̀sẹ̀ méjì lọ. kí ló wá fi pàlè ṣe báyìí. torí ẹ̀ náà mo ṣe wá ohun tá a máa ṣe ò le rárá because ẹni tó bá ti ní òun fẹ́ dílé ayé wa lọ́wọ́ táwọn náà bá ṣe worst problem ah rárá ah, ìyẹn ò kì í ṣe solution listen ìyẹn kì í ṣe solution bó ṣe ń wò mí mi lè dá ẹdìyẹ pa débi tí màá sọ wípé mo fẹ́ pààyàn ìyẹn kì í ṣe solution rárá o mi mo gbàdúrà nígbèsí ayé mi pé ẹ̀mí èèyàn kò ní ti ọwọ́ mi bọ́. ẹ fọkàn yín balẹ̀ ṣègbè mi ni ẹ trust me now wàhálà ẹ lè wá implicated rárá ẹ̀yin èèyàn dá ìfẹ́ mi ṣèbọ̀ ọ̀rẹ́ mi ni mo mọ gbogbo nǹkan tó mo lè ṣe tí màá fi mú kúrò ní kò kàn yín ẹ̀yẹ kàn fẹ́mi lówó tí bá ti fẹ́mi lówó ẹ fi iṣẹ́ tó kù lẹ̀ fún mi nà ó. kí n bá wọ̀ wọ́wọ́. bẹ́ẹ̀ni. tí n bá bá wọ̀ wọ́wọ́ kí n fi iṣẹ́ lẹ̀. Ah, ah. sórí gbogbo nǹkan láyé ọ̀rọ̀ lórí àdéhùn ni o èmi ò mọ̀ nípa ẹ̀ o but ìwọ ló sọ fún mi wípé lóòótọ́ orí ló fẹ́ ṣe ṣùgbọ́n ìwọ ló sọ fún mi pé kí n fún ẹ ní one million naira tí n bá ti fún ẹ ní one million naira tán gbogbo nǹkan tó bá ń tẹ̀yìn ẹ jáde ń bẹ̀ ẹ jọ máa ran ni o orúkọ mi ò ní wà ńbẹ̀ o mi lọ́wọ́ mi lọ́wọ́ o. ẹ problem pẹ̀lú mi tẹ́mi bá ti rí one million naira iṣẹ́ ti ṣe. ká má yà á ní problem mi o. kò sí problem. ká má yà á ní problem mi o. engineer trust me. because gbogbo nǹkan tí mi bá ń ṣe láyé orúkọ mi ó wà very very important. trust me. I should trust you. trust me. okay no problem tó bá di ọ̀túnla màá pè ẹ́ màá rìn ìwọ mílíọ̀nù náírà màá fún so èmi ń jáde báyìí báwo ló ṣe fẹ́ rìn torí alẹ́ ni mo lọ. my friend ìgbà wo ni mo travel ti lo gbogbo ẹ ló ń ló ń ló ń glitter yìí. wo kò sí bí ojú ọmọ nàìjíríà ṣe lè glitter tó tó lè dàbí ojú ọmọ amẹ́ríkà. ìkọ̀ọ̀kan náà ní jáde. ìkọ̀ọ̀kan kọ́ ah. àwọn leaders wọn lọ́hùn yẹn ah. wọ́n ṣe dájú tàwa tó wà mí lọ. àwọn dáa wàdìmọ̀ náà leaders wọ̀ da wọ́n dànà. lọ́nà wo. báwo náà ṣe da. many things. Ah. iná omi gbogbo nǹkan. wọ́n ṣe títì fún wa wọ́n fún wa ní free water iná ni ló tàn ló tàn káàkiri. inú mi dùn gbòdì dé báyìí màá wá wòye ìgbà tí wà pàwà jẹnẹrétọ yẹn. káre káre òòyà ṣáà tújọba aláṣìírí síta. báwo ni kọ́ńpìnì tá à ń sìn lówó kí n tó travel yẹn níbo ló bá dé. wọ́n ti sanwó o. wọ́n ti sanwó. wọ́n ti sanwó ti pẹ́. o ò dẹ̀ sọ fún mi. mo mọ ẹ ìwọ tó ló bọ́yàwó ẹ lamẹ́ríkà wàláì tí n bá sọ fún ẹ pé wọ́n sanwó lé <laughs> wà dé nàìjíríà làárọ̀ la. kí ló wá bàjẹ́ nù tí bá dé nàìjíríà ó mọ pé owó ni mò ń ná bí tí mo wà yẹn kò dáa o owó la bí. ẹ owó náà wà lè ìyẹn kékeré o hmm. ṣe mọ̀ pé proposal tá a kọ hmm. sáwọn other companies ṣe mọ̀ pé ìyẹn fail. mo mọ mo mọ ṣé bó sọ yẹn fún mi. but àwọn Ogun state government wọn ti gbéṣẹ́ fún wa ń sìn. ṣé o mọ̀ yàn bẹ́ẹ̀ ni ṣé o ní kọ́ńtàtì bẹ́ẹ̀. bàtà brought ìyẹn tó kú lọ́dọ̀ wa ló wà ní ṣáàjì ti Ogun State yẹn lọ́wọ́ tó máa wọlé báyìí ó sáìn ẹ̀ tí mo máa dé bẹ́ẹ̀ báyìí. ẹ kú ìjọba lọ́wọ́ kan ó já ìyá. Ah! owó ńlá yẹn wá ń bí kì í ṣe owó díẹ̀ o kó o tó lọ sọmọ pé iṣẹ́ kan wà lẹ̀. but <laughs> owó owó ti dé. <laughs> owó ti dé. ọ̀gá ní abúlé iṣẹ́ bàtà bàtà náà ọṣẹ́ ìdàrẹ́ ìwọ̀nyá ọṣẹ́ ìyá ó jà mí lẹ́nu. Hmm? ìyàwó mi. <laughs> jọ ìyá tóbi. sá. ọ̀rẹ́ ẹ rán mi sí ẹ o. ok. ó tẹ̀ fi àwọn nǹkan kan ránṣẹ́ wípé tí n bá dé nàìjíríà kí n kó fún ẹ ó dẹ̀ náwọn nǹkan kan tó sọ fún mi ṣùgbọ́n mi ò ní sọ́nsìn létà wọn máa sọ fún ẹ so tí n bá ti ń lọ sìn kó sọ fún ehm, Tóbi kó tẹ̀lé mi kó wá lọ kó nǹkan tọrẹ ẹ fún ẹ. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gàn wọn ni èmi náà pè fúnra mi ẹ kú ìjókòó. ok thank you. ṣe ìdílé àwọn obìnrin kò rẹ́ sí mi. àìrọ̀ ṣe wá kí ló ń sọ yìí ìyàwó mi ṣe máa ṣe máa rán mi sí ẹ àbí kí ló ń lọ àbí sọ yìí kẹ. wá bí owó ilé tó ń béèrè yìí kò jọra wọn owó táwọn pípín ìsan o kì í ṣe owó kékeré o. o ti sọ bẹ́ẹ̀ kì í ṣe owó kékeré o honestly speaking. and and and àti bá wà. ọmọ Yétúndé tí mo pàdé lọ́dọ̀ ìyá lọ ìgbà tí ń lọ kò dé. àlá òkè rà ló ọtí wọn jẹ ọ̀nà owó jẹ ọtí wọn jẹ ojú tó bá ọ̀sán tó bá rí gbàdúrà tí ó wà ní kẹ́yìn ló máa bí wọn. kí làwọn àṣọ fún ìyàwó rẹ. jáde ní ṣùgbọ́n òun ti sọ fún mi. ìpèlè bò ní ṣe ṣe ní sí ìpèlè ìpèlè má dáyà já mi ẹ ti mọ̀ pé lẹ́yìn yín àdẹ̀tú fi ọlọ́wọ̀n bá ni mo ní ìgbèjọ́ ìpèlè. ti wá dé kí ló ṣẹlẹ̀. ọṣẹ ilé mi o ìgbà tí dókítà sọ pé àròwọ sùn ló ní kí n máa gbé wọn bọ̀ nílé. Ah, mo bá ti máa ṣe bẹ́ẹ̀ owó ni mo wá lọ látàrọ mo ti rìn káàkiri káàkiri mi ìrówó eh, orí mi gbọ́dọ̀ kú àbí kí la fẹ́ ṣe báyìí. ìpele kí ló mọ wá ṣe báyìí. lónà jẹ́ kí n pe wúmọ̀ alájọ yẹn náà. hello ẹ ká sọ ma báwo ni nǹkan tí mo bá yín sọ lánàá ìjọ torí Ọlọ́run ẹ bá mi sọ fún woman tó ní nọ́mbà six yẹn pé kán fún mi tó bá ti kàn mí máa kó fún kán jọtọ mo nídìí ẹ very urgent ẹ jọ mà ọ̀rẹ́ mi tí mo fẹ́ lọ fún yẹn ẹ mọ̀ pé wọ́n ti lé wọn kúrò lọ hospital báyìí pé kò sówó ẹ jọ torí Ọlọ́run mi ní disappoint yín ah, ẹ ṣe mà ẹ ṣe ẹ ṣe Ọlọ́run àtúntì yín náà ṣe sinmi àti rúwọ́. <coughs> ò ní kú lágbára ọlọ́run mo ti rówó bá ti lọ gbà á dẹ́sìn a máa padà sọ́spítù dókítà máa tọ́jú ò kú lágbára ọlọ́run. jẹ́ kí n tètè lọ ìgbà olè má padà wá pé bá ṣe gbóhùn yẹn báyà máa padà sí. lẹ́ni àbí ẹ ṣe máa. ọ̀gbọ̀dá mi ibo la lọ. mo fẹ́ gbé e jáde ní ìka lọ sí fàájì. ẹ wo fàájì tá à ṣe lójoojúmọ́ ilé ti sú èmi mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹnu lépo nígbà tí mo fẹ́ bá yín sọ bọ́ torí ìyàwó yín mi ò fẹ́ kí wọ́n gbọ́n kan tá sọ so ẹ pé business mi tẹ bá ń béèrè báwo ni really move ìdí tí ò lè ṣe move ojú pé mi ò rí capital láti fi push iṣẹ́ mi two hundred thousand hundred thousand mo fi ṣe business yìí òun ló ṣe ń dàbí pé mi ò mọ̀ ń ṣe ọmọ pé tí bá rí ibi two to three million látọwọ́ yín mo máa utilize ẹ̀ dáadáa mo dẹ̀ promise yín pé mi ò ní fail business yẹn náà máa grow ẹ jọ nítorí tọ́ lọ́wọ́ ọ̀dà mi mo nídìí owó yìí. <laughs> ẹ̀rín ẹ̀dẹ̀ ń pa mi ṣé torí pé o ní ìdòwò tó fẹ́ fi ṣe business ló sì wá sọ pé a lè jáde lọ ṣe fàájì. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́n mi. even though gan kó tiẹ̀ wá sọ lójú ìyàwó mi pé o ní ìdòwò ìyàwó mi ò lè ẹ́fà sọ pé kí n má fún ẹ lówó. Ah, ok ká wá gbà wípé o fẹ́ ṣe business yẹn báyìí bí èèlò gangan gangan gangan ló ní láti fi ṣe business yẹn. three million ni sá. three million. bẹ́ẹ̀ so tó bá rí three million naira ok eh, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé màá wo nǹkan tá a máa ṣe sí i will think about it so there is no problem don't worry ọlọ́run ọba olódùmarè á fún wa ṣe kò sí wàhálà ṣé o ti wá lè lọ báyìí. ah mo lè lọ báyìí <laughs> ẹ ṣe gbọ̀ngbọ̀n dáàbò. sáyé ìdìbò wà níbi táwọn lọ́wọ́ ṣé ti kẹjọ àyẹ̀nà lẹ́sẹ̀ lọ. Hmm. Fúnmi lolúwa ọmọ ọlá ọmọ ẹ yẹ mm-hmm. hmm. ọkọ mi mm-hmm. wàá dàgbà o sórí kinní tó ń ṣe mí hmm. mi mọ ibi tó lè jà sí ọ ọmọ mm-hmm. ọ̀rọ̀ kan wà nù mí ó yẹ kí n ti sọ fún ẹ ti pẹ́ hmm. ọ̀rọ̀ má tóbi lọba Elédùmarè kábíyèsí sí mi abẹ́ òkú irọ́ ni mo pa fún ìgbà yẹn abẹ́ wà láyé ó sì wà lórí ìpẹ́. Hmm. Ah, ṣé pé mo ṣì ní bàbá. bẹ́ẹ̀ni owó labẹ àrẹ̀yìn ọmọ Afọlábí ní nọ́mbà five Afọlábí street nínú Ìkòròdú kò ṣe kòǹgẹ́ kó pàdé ẹ̀ àbí kó wáyé kò jẹ́ kó mọ̀ pé ọmọ bíbí inú mi ni. Bomi yóò tọ̀ burúkú wo ló pa fún mi kó dáná o. sí ní sókè náà kò ní sí nǹkan ọ. Ṣadé ọ̀rẹ́ mi. <laughs> ọ̀rẹ́ tó kú àdẹ́dá wáyọ̀ ẹ sórí bọ̀dé owó tó ń wá yẹn máa fún ẹ sórí o ní láti dúpẹ́ nítorí wípé gbogbo ìgbà tí n bá ti ń rí ẹnu mi máa ń dùn ní ìyẹn fàfi ọjọ́ kan regret lórí ẹ̀rí ìwọ náà jọmọ tó dáa ọ̀pọ̀lọpọ̀ àbúrò lèèyàn ò ní fẹ́ rí rárá débi tó máa sọ pé òun wọlé wá wá sọ pé òun nídìí nǹkan kan sórí gbogbo nǹkan tí mo fi láìkí ẹ láyé ṣo mọ́ mo rí pé ọ̀rọ̀ obìnrin lóòótọ́ kò sọ́kùnrin tí ó láìkí obìnrin o ṣùgbọ́n mo rí pé ò mú ọ̀rọ̀ obìnrin lọ́kùnkúndùn mo dẹ̀ rí pé ní gbogbo ìgbà ọ̀rọ̀ iṣẹ́ yìí ó jẹ́ ẹ lógún òun náà lèmi náà ṣe wá rò wípé nǹkan tó béèrè yóò di dandan mo ní láti ṣe sórí mo wá fi ń dá ẹ lójú this three million naira yìí lágbára ọlọ́run bọ́ lódùmarè tó o bá ṣiṣẹ́ tí mo rí tó o ṣiṣẹ́ tí ìtẹ̀síwájú tó ń bá I am promising you another two million naira extra. ó ah, ní láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ mi nítorí pé ìwọ ṣe ọmọlúwàbí. ẹ ṣe gan ọdún kan ọmọlúwàbí ṣe ẹ ṣe ẹ ṣe ah, ah. pé màá ṣe dáadáa. ìyàwó ẹ. bàbá ọkọ mi ẹ kú ìdúró. ọkọ mi. Mm-hmm. Owólabí Àrẹ̀mú ọmọ Àfọlábí ọkọ gidi ni ẹ bàbá dáadáa ni ẹ̀gbọ́n gidi dẹ̀ ni ẹ pẹ̀lú ẹ wo ṣe rí gbogbo advice tó fún yín pátá gbogbo ẹni kẹ́ o ṣe rí tẹ́ bá tẹ̀lé gbogbo nǹkan tó sọ fún yín gbogbo nǹkan tẹ́ dáwọ́ lé gbà ṣe ṣe lágbára Ọlọ́run. ẹ ṣe gbọmọ ẹ mo dẹ fi ń dá yín lójú pé mi náà ní disappointing mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kankan mi náà ṣọmọdé mọ̀ ó ń náà láti dàbí bọ̀dá mi ẹ̀yin náà orí kan tí wọ́n. <laughs> I trust you ìfá <laughs> àdúmí mọ̀ pé òun gbọ́ wa o ah, definitely o jìnnà síbí báyìí <laughs> òun bá a fẹ́ sáré jáde. ok ẹ take care ó dàbọ̀. mi wà òkè o. o wà á pè kí ló ṣe tó wà á pè. ah nǹkan ń ṣe mí ọlá mẹ́wàá ń ṣe mí mo bèrè lọ́wọ́ má mi títí títí títí títí títí ta ni bàbá mi ta ni bàbá mi orin tí mo fojoojúmọ́ kọ nìyẹn wọn sọ bàbá mi fún mi lásìkò àmọ́ ó di gẹ́rẹ́ tí ìyá màgbẹ́ mi mi báyìí ni mo sì ń ṣe sọ fún mi pé owó Ọlábí Àrẹ̀mú ọmọ Afọlábí ni bàbá mi. ẹ ẹ jìnnà owó labi? bẹ́ẹ̀ni. ni baba tiẹ̀. ni bàbá mi. ìjọ má bínú tó ti wá bọ́lá dialogue lẹ́nu mọ́mí ẹ̀ pípẹ́ ẹnjìníà ló bí ẹ kí ni ìṣòro ẹ kí wàá ní ìrònú ẹ dálé lórí. nǹkan tó mú mi ronú gbogbogbò nìyẹn o báwo ni mo ṣe fẹ́ débẹ̀ kí ni mo fẹ́ lọ sọ ń bẹ̀ tí bá tiẹ̀ dó sẹ́nu ọ̀nà wọn kí n ṣáà kí àwọn gan ò ní gbọ́ mi nígbà tí wọn mọ mi rí. àsìmí bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ àwa ṣègbòrò alẹ́nu àmọ̀yàn arìn ó dáa fò dákú ṣùwárí ibi tí wọ́n lò ń lọ yẹn ìwọ ti mọ bàbá ẹ ọlọ́run ti kẹ́ ẹ o ní nǹkan tó ń dààmú lé lórí mọ́ ẹ̀jìn owó dàbí ó ti wẹ̀ sí ẹ lọ́wọ́ nìyẹn gbàgbé òṣì ìwọ máa débẹ̀ ṣùgbọ́n wọ́n ti ní o kọ̀ǹdíṣìn yẹn dẹ̀ máa wà ráǹtì ó máa gara kú ó máa ń wo fíìmù. mo máa ń wò ó. ó máa ṣe tíátà ni wàá hard ibi tó ń lọ yẹn náà ò easy kò yí ẹ ó máa hard. ṣé mi wájú ní tíátà ni. ó máa ó máa wo DSTV dáadáa ó máa wo GoTV ó máa wo Africa Magic Jova TV nǹkan mo máa ń wò ó. o máa ń tv o máa ń wo àwọn actor wọn bó ṣe máa ń ṣe orí àwọn nǹkan tó máa ń yà jáde orí kò máa ń máa ń mọ́pọ̀lọ́ dání wàá ṣe nǹkan tó mọ́pọ̀lọ́ dání ni. ẹ eh, báwo ni iṣẹ́ wọbẹ̀ gangan. wàá lọ sílé yẹn ni wàá lọ apply sórí anything anything tó bá ti ló wà nílẹ̀ ló fẹ́ ṣe tó bá ní house help ni tàbí ọmọ ọ̀dọ̀ mi mọ̀ bó yàtọ̀ síra wọn ṣáà mọ̀ pé gbòòrò lèmi àwọn kan nílé kan máa ní àwọn kan máa dáná àwọn kan máa gbálẹ̀ àwọn kan máa ń fọṣọ ṣùwárí ẹni tí tọ́mátì ní kò wá ṣe ń bẹ̀ o ti rẹ́dí àti ṣe ni o ti wà gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ nìyẹn tọ́mátìkà o ti gbàjẹ́ sí kò yẹ ń sìn tí wàá ti wá apply yẹn kó tó lu ọdún kan nulẹ̀ yẹn ọlọ́run bá ń gbọ́ ọ̀dà máa dá inú ilé yẹn ṣá ó máa kú àti bàbá yẹn nìkan wàá fi tú ọ̀rẹ́ on ground bàbá yẹn máa grab ẹ̀ straight ni o lè débẹ̀ yẹn kan lé ẹ padà wọn lè tiẹ̀ jáde o ìyẹ òsì láàrẹ̀ ṣé wò ríra inú kí wọn mílíọ̀nù tó bá jí láàárọ̀ bébì o ti débẹ̀ yẹn o ti jẹ lọ ọlọ́run bá ń gbọ́ èyí mọ̀ pé tí o bá ti wà tínú tiẹ̀ ti ń dùn inú tèmi náà ti ń dùn oríko ti ń rẹ́rìn o ti ń rẹ́rìn kò sí wàhálà tí o bá ti wà ń bẹ̀yẹn tó gòkè mi gan ti ṣe kí ni mo ti ń fly mo ń gbé gẹ̀tọ́ nìyẹn ìgboro yẹn dùn ọmọ ìyá gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ tó bá ti mú wà á máa gbà á máa tiẹ̀ sókè wọn pàm pùṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rìn kí ló ń ṣẹlẹ̀ báyìí sìn gbogbo ọlọ́run ní náà jáde ń sìn ni ẹ eh, máa tí bá dé màá fẹ́ sọ ṣùgbọ́n ó ṣe gan bàjẹ́ ah, kí ló dé. ẹ kàn sọ òkú láti bo. Ah, láti inú ncc ni àwọn tó ní ilé ìgbọ̀ngàn ni mò ń béèrè òkú. àwọn wo nù. àwọn tó ní ilé ìgbọ̀ngàn tó náà ṣẹ̀dá ilé yìí fún gbogbo ni mò ń béèrè. àwọn wo lọ́lọ́run tó jogún lé fún ju àwa náà lọ bí báyìí. bolo tí ń bọ̀ kí ló fẹ́ kí lórúkọ ẹni tó ń béèrè. ẹ eh, tó bá jẹ dábì tó bá jẹ mọ́mi kò sẹ́ni tí. èmi náà ni àwa ta nílé lélẹ́yìí. tọ́lú kí ló ṣẹlẹ̀ ó kàn dédé wọlé sí i ó ní pé òun béèrè àwọn tó nílé àwọn tó nílé then we don't have a tenant here. ẹ̀wọ̀n láti inú estate yìí ni mo wá ṣe káàkiri ni mo ṣe wọ́n pé kí ìyá mi bíbá yìí mi níyà mo ní bàbá mo mi mọ̀ bí tí bàbá mi lọ kí ìyá mi tó kú wọn mọ fámílì kankan mo kàwé àmọ́ ibi tọ́lọ́wọ́ ràn mí lọ́wọ́ dé ṣẹ̀ṣẹ̀ bàbá mi wọ́n tẹ̀lé pé mo ní gbọ́ngbọ́ mi mọ́ ó dàbí ẹni tó níyà náà ni ó dàbí ẹni tó níyà ti bàbá náà ni wọ́n ní mo ní bàbá mi mọ̀ bí tó wà mi ní fámílì Vicky lórúkọ ẹ̀. Similolúwa ni màá. Similolúwa. Bẹ́ẹ̀ ni màá. Mi ní lè gbà ẹ. Mo kú, ẹ bá mi bẹ mọ́mì, ẹ bá mi bẹ wọ́. Mọ́mì, ṣé mọ̀ pé èmi lọ sí school, àbúrò mi náà dẹ̀ lọ sí school. Then within short period of time now, dáàdi náà máa travel. Ẹ mọ̀ pé wọ́n ń gbélé. Eh, so mo fẹ́ ká fún ní second thought to budget kó lè máa assist yín iṣẹ́ lé I don't want too much burden on you mọ́ you know ẹ ká ẹ ká tán síbẹ̀. bọ àmọ́ ẹbí ẹ àmọ́ ibi tó ti wá báwo lẹyìn ṣe máa gbà sínú. ọ mú mi mo dà mo dà ọmọ dáadáa ni mí kò sí nǹkan tó bá ní kì í ṣe tí mi ní ṣe mi ní fìgbà kankan báyìí nínú jẹ ìjọ mú mi ìjọ. ṣé pé kí n gbà. Hmm, i want it mom i want it. okay o mọ nǹkan tá a máa ṣe ọkọ mi ò sí lẹ́sìn mi ìdẹ̀ kí lè ṣe anything lẹ́yìn ọkọ mi so máa ní láti jí wá sílé láàárọ̀ kùtù ju ọ̀la ṣe ti gbọ́. ah mi ò ṣe ṣe rí tomorrow morning by good morning morning ẹni tó máa ń kọ́ sí géètì mi ló máa bá lẹ́nu géètì. ṣe ṣe máa. Take care. Hmm, aláyè mú bọ̀ mú bọ̀ fatimi o ti mí ìsìn ọ̀rẹ́ àjọ máa wà ní tuntun bọ̀ yàyà yà á ṣe rè ẹ kí ni kí ni kí wàá ló ń ṣe látàárọ̀ nítorí Ọlọ́run kí ni nǹkan tó ń ṣe látàárọ̀. jíjísì yẹn ó lè ní láti. pípé kí ni ẹ wàá báyọ̀ fọ gbogbo aṣọ gbogbo abẹ́ àmàmà rin ẹ gbogbo kí ni wọn màmá dọ̀tí èèyàn lè gbọ́dọ̀ dìde dúró kó bẹ́ẹ̀ níta ní gbọ́dọ̀ káwọ́ sókè what's the meaning of that tó bá ń gbọ́ pé iṣẹ́ ti sú ẹ we have a lot of people outside there tó ń wá iṣẹ́ tó ń fẹ́ ṣe iṣẹ́ ṣogẹ́ nǹkan tí mò ń sọ you can as well go outside then we get another house girl ṣó ti gbọ́ nítorí ọlọ́run i'm talking to you for crying loud ọ̀fíìsì kò tó débi báyìí mò ń gbàjọ́ mi fún dry cleaner tó máa fọ tó máa mọ́ mi ní complain so it's not by force of when i'm in school i wash everything by myself sọ pé òun fọ jean látàárọ̀ ṣèjú mi ò náà bí fọ jean ẹ gba àwọn aṣọ àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó sọ pé òun fọ láti wá john torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ́ẹ̀ má bẹlẹ jẹ o tó o bá lè fọ sọ fún mi o ká lọ gbọmọ ọ̀dọ̀ mi o ṣíṣẹ́ ti sú ẹni you don't wanna work again gbọ́ fẹ́ ṣiṣẹ́ mọ́ ó yá bá make sure kó clean o mi ìfẹ́ complain o tó bá dẹ̀ ti di pé o ti ní dúdú iṣẹ́ ń lé epo o lè jẹ́ kó wà tó mọ́ tó ti gbọ́ bó ṣe ń gbọ̀n àbòsí òṣì náà ni àbòsí. sí mi àbí kí ló ń jẹ́ ṣé ibi ìlú ti wà lóṣù wa látàárọ̀ tó ń fọṣọ látẹ̀kọ́. ó pèkè almost five hours ah! kí ló ń fọ látàárọ̀ náà ṣé ìlú tó ń lulẹ̀ ilé nìyí. bó ṣe máa ma sọ pé má bínú bẹ́ẹ̀ ara ìjọ bí ara ẹ̀ má bẹ̀ mí ṣáà ní jẹun kó tí kó kó kó kó kó kó ṣe kẹ́kọ̀ọ́ wá lọ kó wá lọ dáná fún wa nonsense. Ah. ikú ló bọ̀ lọ́jọ́ tí mo ti pé ìyá mi tó kú ni ṣé wọ́n ti nìyí wọ́n máa sọ̀rọ̀ sí mi mo jí láti four thirty ẹ̀rù gbogbo aṣọ tí mo fọ̀ bẹ́ẹ̀ lẹ̀ dìde àkọ́bí wa dídí dídí dídí dídí mo mọ̀ tó kò wa dídí ní ọmọ ọlọ́mọ wa àfikún bíbí ìwọlé kúkú bíi ìjáde ìyẹn nìkan ló mọ̀ èmi ti yẹrí náà ibi tí mi lè wà jókòó sí nínú tuntun room kí wọ́n fa rírun aṣọ ìtọ́ kí tún kúrò bíbá yóò jẹ tí wọ́n dáná fún wọn kò tiẹ̀ wá dùn mí ju kékeré tó wá pé wọ́n ti ń bímọ láyé sí báyé ń bímọ ni mo ti bí òdìdí ìyẹn lọ́mọ ìyẹn náà àwọn àwọn omi náà máa wò mí lẹ́sẹ̀ tí wọ́n fẹ́ jẹun ẹ̀rọ ńlá bẹ́ẹ̀ ni ẹ máa gbé wọ́n mú kékeré wọn fi sórí láìsí fún kí náà máa jẹun ah! nílé bàbá mi kódà ó tó báyìí tó gẹ́ owó tí ń lọ síbi àtiwọ̀ báyìí ayé àti iṣẹ́ mi ló máa ti ṣe ara ẹ̀ in my room? For what kí ló dé kí ló fà gbọ́ àrífín ẹ? Mo fẹ́ rí i. Fún kí ni? Tó bá jẹ́ pé ìyàwó mi wà ní kọ́, bó àṣẹ dídí wọlé mo mọ̀ pé kò sí ìyàwó yín ilé náà, òun ló jẹ́ kí n wá bá yín. Ṣé mọ̀ Ṣùbòmí? Kí ló kàn mí pẹ̀lú Ṣùbòmí? Ṣé bọ́ọ̀rọ̀ ni bá ń kọ́lé? Eh, what is your problem about that? Ṣùbòmí tẹ fún ní oyún lọ́jọ́ sí. Tí ẹ fún ní owó pé kó lọ ṣẹ. Ṣùbòmí ò ṣe oyún náà lọ́jọ́ náà lọ́hùn. Èmi rèé o, Sinmi lolúwa torí pé nígbà tí mọ̀ sí mi fẹ́ gbẹ̀mí mi lọ́jọ́ kìíní àná ni wọ́n pè mí tó jẹ́ kó yé mi pé bàbá mi ni owó labí ọmọ Afọlábí civil engineer ìyà yìí ti pọ̀ jù iṣẹ́ ti mú mi bí omi mo kàwé mi ìrówó àti fọ́dàmọ̀ mọ́ ni mo ṣe wá dàbí ọgbọ́n wípé kí n wá sí ọ̀dọ̀ yín kí n wá ṣe ọmọ ọ̀dọ̀ láti lè bá yín sọ̀rọ̀ wípé ọmọ yín ni mo jẹ́. ìwọ ni ọmọ ṣùgbọ́n mi. bẹ́ẹ̀ ni Similoluwa. Bẹ́ẹ̀ni sá. Are you sure of what I say? Yes sá. Fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Wọ́n lọ́mọ ṣe. Bẹ́ẹ̀ni dáàdi, ṣe bí. Sinmi lóluwa. Now, wàá ṣe kíní kan fún mi. Let it be secret yes, between me and you. No problem, sir. Láti èmi lọ, máa mi bí bàbá ẹ̀. I know now that I'm your biological father. But sórí tó bá fẹ́ gbé ní ilé ìgbẹ́ wà á jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní òkú òru tí èmi náà bá fẹ́ fún ẹ ní problem ẹ mi ì ní jẹ́ kí ẹ̀dá ọlọ́run kankan mọ̀ wípé èmi ni bàbá ẹ̀ ṣòro stand point mi ṣùgbọ́n gbogbo ẹ̀tọ́ tó bá yẹ kí bàbá ó ṣe lórí ọmọ màá ṣe fún ẹ mi ì dẹ̀ ní rí ẹ nírí ọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n wàá ṣètò ṣe kinní kan o wàá sì máa ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn lọ bending the time tí màá fi mọ ọgbọ́n tí màá dá ṣé o dá standpoint mi tí màá fi mọ ọgbọ́n tí màá dá sí gbogbo ọ̀rọ̀ yìí tí gbogbo ẹ̀ máa fi níyànjú wò mí mi ò fi ṣe ká o mi ò fi ṣe ká nítorí wípé kò sí àdéhùn ọmọ bíbí láàrin èmi pẹ̀lú ìyá ẹ̀ mi ì mọ̀ rárá rárá rárá pé ṣùgbọ́n mi bí ọmọ débi tí mo máa mọ̀ wípé ọmọ ẹ̀ kan ń jẹ́ sinmi lólúwa. sórí mi tó ń wò yìí èmi ni balógun dáúdù ilé tá a wà yìí ṣùgbọ́n tí mi ì bá fẹ́ fẹ́ fún ìṣòro tí mo fẹ́ kó gbé ilé yìí pẹ́ mi ì gbọ́dọ̀ sọ wípé èmi ni bàbá ẹ̀ presently now. jọ̀ọ́ nítorí ọlọ́run gbogbo nǹkan tó o bá need tó o bá fẹ́ rọra máa fọgbọ́n béèrè lọ́wọ́ mi irú bí màdámù ṣe sílé yìí you can easily come to me kó o béèrè wípé dáàdì nǹkan báyìí ni mo fẹ́ má ṣe fún ẹ má bínú ọmọ mi mi kì í ṣọ̀dájú omi ṣe ka yan o ọlọ́run kẹ́ mi tí owó ni mo máa sọ wípé mi ò ní lọ́wọ́ ni àbí gbajúmọ̀ náà máa sọ pé kò sí ní ìwọ̀nba ibi tí ọlọ́run dáyàn lóhùn mọ́ mo ń dúpẹ́ fọlọ́run lórí iṣẹ́ tí mo ń ṣe má bínú o má bínú o bẹ́ẹ̀tì ó ti tó ìgbà wo ni ṣùbọ̀mí ti kú báyìí. ó ti máa tó ten years báyìí. ten years ago. yes sir. tí ṣùbọ̀mí ti kú. bẹ́ẹ̀ ni sir. kábíyèsí olódùmarè. pẹ̀lẹ́ báwo ló ṣe wá lè. mo bá nǹkan tó tún fi sílẹ̀ fún mi àti pé kí n ṣiṣẹ́ alábàárò níwọ̀nba òun mo fi ń leave gbàgbé wọn pé mo ti fẹ́ dọ̀pọ̀ mo yẹ ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín. ṣe alábàárò níwọ̀ ọmọ onílé ọlọ́nà ọ̀nà ọmọ mi ló bí I am promising you today gbogbo nǹkan tí ọlọ́run ọba olódùmarè bá fún mi lágbára láti ṣe fún ẹ gẹ́gẹ́ bí bàbá sọmọ máa ṣe and mi ì ní jẹ́ kó o fi ọjọ́ kan regret wípé o o o wọnú ilé mi ìdẹ́ ní jẹ́ kí o fi ọjọ́ kan ronú wípé o ò ní ìyá láyé mọ́ ṣùgbọ́n jọ nítorí ọlọ́run yẹ kó jẹ́ secret láàrin ìyá àti wọn yẹ kó jẹ́ nǹkan àṣírí yẹ ká fi ṣe òkú òru ṣòtìgbọ́ ṣòtìgbọ́ gbà wípé o ti délé bàbá ẹ̀. tí ń látajú inú ilé yìí o ah, ah, kí ló ń ṣẹlẹ̀ táwọn ẹkiri gbogbo nílé látàrí bíbá ìlú wa jókòó sí ah, ó ti ń kọjá àyè rẹ̀ ó ti ń kọjá àyè rẹ̀ ó máa ń rìpọ́tù ẹ fún mi lójoojúmọ́ but you are going beyond your boundary what's wrong with you. ṣé tí eléyìí ò bá tiẹ̀ dùn tí ò ní ọpọlọ èwo ni ti tiẹ̀ tó yẹ pé òkú obìnrin ló fẹ́ yà kó má gbé dúdú wọlé kó má gbé pupa jáde òun ló mọ̀ ti tiẹ̀ ṣé tí o bá bọ́ síbi bẹ́ẹ̀ tó dáná tó ń bọ́ sí eh, living room tó clean everything ṣó pọ̀ jù ni ṣé ẹ̀gbọ́n mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ̀hẹ́ tó fẹ́ nà mí ni àwọn fẹ́ gbá mi létí jọ kí ló gbà ìfún nínú ilé náà ó lè máa bí mi. are you not a maid tí wọ́n kọjá ẹni tó ṣe ọmọdé pàápàá ló. sinmi lóluwà do you realize you are talking to me you said mm-hmm. ṣé o mọ̀ pé ẹni tí ọlọ́run promote lọ́rọ̀ ẹ tó ń promote ààrẹ àbí òun fún rẹ ní promotion by yourself kò máa já wálẹ̀ ní gbogbo ráńkà rẹ ló máa já tó yẹ ìwọ àtòbìnrin ẹgbẹ́ mo rò pé yẹ kẹ́ ẹ máa fà èmi náà tún ti di gbẹ́ndé abẹ́ èmi ló ń náà kí èmi ló ń pariwo lé lórí àbí àbí ọ̀dà rí pé nǹkan kan ti ń gbé inú ẹ̀. wo sórí pẹ̀lú gbogbo tó ń ṣe yìí o máa ní ìṣù nínú ẹ̀ o ti ẹ̀dá dádì thank God you're here dádì látẹ̀ nǹkan ní ìsinmi lólúwa wájú kò sí bíbá a ní kó fọ plate a ní kó gbálẹ̀ kó ṣe kọ́kọ́ she just sat down here gbọ́. mo yẹ jókòó síbẹ̀ mo sọ fún ọkọ rẹ̀ mi. wọ́n ní wọ́n fún mi lówó pé mo fẹ́ fi lọ́rọ̀ oògùn wọn sọ fún mi pé kí n dúró de mọ́ mi. dédé nǹkan tó ṣẹlẹ̀ kọ́ yẹn náà. bó ṣe ń sọ̀rọ̀ can't you listen to yourself? ṣó jẹ́rú ẹni. but that she's a maid now. maid who are you? wambi opportunity ló ní tó fi ń jayé bí ọlọ́ba níbi tó wà yìí. let me tell you one thing as from today onward mi gbọ́dọ̀ rí yẹ kó tún ràn níṣẹ́ kíṣẹ́ mọ́ tó bá mọ̀ pé o ò lè fọ aṣọ káṣọ sínú rúùmù ẹ kó máa rùn náà wọ́n bí bá ṣe bẹ́rù labọ́mọ o gbogbo nǹkan tó ń ṣe bíbà yìí àǹfààní lásán orí ọ̀fẹ́ lórí gbà wá sọra ẹ̀dì nǹkan míì wá bẹ̀ sí ń ran níṣẹ́ wá sọ di wá fẹ́ sọmọ ọlọ́mọ di nǹkan míì sínú ilé what is wrong with you wọ́n bí let today be the first and the last tí màá rí ẹ tó wà káṣọ fún tó bá lè fọ aṣọ ìfúnra rẹ sílẹ̀ kó márùn ọ̀yà get inside my friend. daddy i don't i don't like this one i don't like this one. ìwọ ìṣòro ìwọ wá rí. ẹ fọ́ wọn ẹ lágbára yín. ẹ ní sìn wá bí ọ̀gá àdàgbà má dànù. o níṣẹ́ àìníṣẹ́ ló dẹ̀ ń dá ẹ láàmú ṣé oríṣẹ́ tó ní yẹn èmi gangan ni màá bá ẹ wáṣẹ́ and listen mo mọ nǹkan tó fà á. holiday tẹ ẹ wà ló cause problem holiday yẹn o ti ń pẹ́ jù nílé yìí máa wáṣẹ́ fún ẹ láti ìlú máa bẹ̀rẹ̀ sí wáṣẹ́ fún ẹ bóyá. nítorí sinmi sọlá àbí rubbish. Màá fún ẹ lówó tó àgbẹ̀ yìí. Láàárín ìyá sí, mi ò láì bẹ̀ṣẹ̀ bá ọmọ yín sọ̀rọ̀ lójú ọmọdé ọ̀la. Àlùsèyàn kó ló máa wà ń lé tó máa tọ́jú lé òun ló ń sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n ní kó fọ bọ́ fọ́ ní kó ṣe kí ní kọ̀kọ̀ ṣe kí ló dé tí ò ṣe ní ṣe ṣé kò gbowó oṣù ni ah, mi ò máa ń rẹ́sùn ti pé bóyá àìgbé ó máa dà pé ẹ̀ ń gbé ọmọ ọ̀dọ̀ ẹ lórí àwọn ọmọ yẹn nìyẹn which is very very wrong ẹ jẹ́ kí ọmọ yẹn mọ àyè ẹnu lé kí àwọn ọmọ náà dẹ̀ ti mọ̀ pé ok àwọn ní àwọn gọngọlọ nílé ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ gọngọlọ nílé ni wọ́n láti pàṣẹ fún kó ṣe torí pé àwọn sanwó oṣù fún. bọ̀dé ṣé fún wọn láyé ọlọ́run bọ́ lóògùn ìmọ̀jẹ̀ kan sọmọ ọlọ́mọ léṣe ìbò bá máa dé. sọ́sà pọ́ìntì. tí o tí ẹ bá fi ọ̀pá wọn ọ̀rọ̀ ìgbà tó bá wọn. ó yẹ kí gbogbo yẹn wà lóde. tòṣì ń pọ̀ lójú ẹ̀yẹ́ ó tún damn a ní mo rí wọn gbà tó can you imagine such god kò sí wàhálà jẹ́ ká lọ já lọ sọ fún Mommy. gbogbo ọ̀rọ̀ yìí mọ́mì máa gbọ́. mọ́mì. mọ́mì. mọ́mì. mọ́mì. mọ́mì. mọ́mì. ní ẹ̀sùn ni. àsùn àsùn. a lè sùn. ẹ̀sùn ni. ẹ̀sùn. ẹ lè sùn báwo kí ló ṣẹlẹ̀. mọ́mì èyí ni mo ṣe mọ̀ dájú wípé sinmi lólúwa ó fẹ́ dádì. lóòótọ́ ni àǹtí mi sọ pé sinmi lólúwa ó fẹ́ dádì bó ṣe ń jáde nìyá dádì báyìí ọwọ́ àwọn méjèèjì ló jáde sí ó tún wá ń ṣe kọ̀tàkọ̀tà bí ẹni pé kò sí ìkan tó kàn kò sẹ́nìbọ̀ tó lè mú òun sí. mọ́mì confam ni àǹtí mi sọ confam ló sọ. come to think about it mọ́mísí ẹ wò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí sinmi lólúwa kọ́kọ́ dé inú ilé yìí ṣé bó ṣe máa ń hùwà nìyẹn Similolu was calm kò ń ṣe ẹni àwọn kan tó bá ní kó ṣe nígbà yẹn ló máa ṣe pọ nísìn Similolu kàn ṣe nǹkan tó wù. ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí mi lọ ṣe investigation mi tó bá fi lè jẹ́ pé tòótọ́ ni Simi ń fi ọkọ mi ẹ fílẹ̀ fún mi ẹ jẹ́ kí n handle mọ ẹ má sọ pé kí n má wọrí ẹ má sọ pé kí n má wọrí ah, ah, ẹ wo sinmi lólúwa kékeré bẹ̀ yẹn kókò ṣe ní àwọn nínú ilé ìbẹ́ni pé òun lòun nílé ẹ wọ ẹ jẹ́ kí n handle sinmi lólúwa ẹ jẹ́ kí n handle lẹ̀ ah, obìnrin sóbìnrin ni náà. mọ mi ẹlẹ́kà tí mi handle ẹ jẹ́ kó handle lẹ̀ torí obìnrin àǹtí mi ẹlẹ́kà tí mi handle sinmi lólúwa fún ara wọn. ẹ má gbèjà mi o mo tó jẹ ara mi gbè bí mo ṣe wà ẹ̀yin ẹ jẹ́ kí n lọ ṣàwọn findings mi kí n wá rí pé tòótọ́ ló ń ṣẹlẹ̀ pé sì ń fi ọkọ mi òun fúnra rẹ̀ á mọ̀ pé tèmi ládé náà sọ mí so ẹ má wọrí ẹ wá ẹ má wọrí ẹ lọ sùn ẹ lọ sùn ẹ má bọ̀dá ara yín ẹ lọ sùn. ká lọ sùn ká lọ sùn mọ́mì ká lọ sùn ẹ ká lọ. ẹ lọ sùn ẹ má wọrí mo jẹ́rìí ewu làtí. mi ṣe what's going on here kí ló ń ṣe ah, ẹ gbà mí ààyè ti gba tápà gẹ́ yìí ó ti ń kọ́lé ìgùnnù kí ló ń ṣẹlẹ̀ ẹ má sọ mí di wèrè kí ló ń ṣẹlẹ̀ náà. kí ló dé ṣé mi lè jẹun ní dáínì ni àbí pé tó ń pariwo. ó dẹ̀ pé orí ẹ̀ ò pé nǹkan ṣe o Ah, dé jẹun ẹ̀ ní ọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé màtí wà nínú ẹgbẹ́ ni. ṣé mi náà ló ń bá wí. ẹ ṣe fẹ́ jù mí lọ ni. kí ló ń ṣẹlẹ̀ níbà yẹn gbà mí. kí tẹ gbà sílé nìyẹn kò yé mi wọn. sinmi kí ló ń ṣẹlẹ̀. mo ti jẹun dáìní ni o mo bá kóra wọn wá tó bẹ̀rẹ̀ sí ní pariwo mi lórí pé mi lè jẹun ní dáìní. ta ló ń pariwo. sinmi. máa. àwọn ọmọ mi ń pariwo lé e lórí nílé bàbá wọn sinmi. máa bọ̀ ìjọ wo ló bẹ̀rẹ̀ kó máa jẹun ní dining. ẹ ọjọ́ kan ló máa bẹ̀rẹ̀. mọ̀mísí tó bá yẹ kì í ṣe pé nǹkan tó dé tó ní káwá mọ̀ wà láwùjọ kí n ti fọ́ orí jẹ́rìí kẹ́ tó dé bọ̀ mi fẹ́ dáhùn sí yín lọ́rùn. definitely. bọ̀ tó bá ti wà fẹ́ jẹun ní dining ṣé ó yẹ kó jẹun sí gbogbo orí tébù ni. could you imagine that. you know what. no tẹ̀lé. ẹ jẹ́ mi ó yẹ kí ó. kọ́ tẹ̀ wọ́n lọ́jọ́. ìwọ nínú ilé mi òun bá ọmọ mi sọ̀rọ̀ anyhow níjọ́ ni gbogbo yẹn bẹ̀rẹ̀ dẹ̀ níjọ́ ló ṣẹ̀lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní jókòó sórí dáínì mi tó bẹ̀rẹ̀ sí ní lo dáínì mi jẹun kò bẹ̀rẹ̀ rí nìyẹn ó dẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn bó dẹ̀ ṣe máa lọ títí ayérayé nìyẹn tí ò ní ní òpin tó àwọn ọmọ yìí nìkan ló lè jẹun ní dáínì e, ẹrú lèmi àbí kí ni kó bá yẹ bẹ́ẹ̀ wúlà ṣe bọ́ ọmọ ni tó èmi ò lè jẹun bíbẹ̀ ó ti di èèwọ̀ fún mi ẹ wẹ má yẹ kí n sọ̀rọ̀ ẹ má yẹ kí n bẹ tó ti bá bẹ ẹ ní láìpẹ́. nǹkan tó fẹ́ sọ ìtú àárín rẹ̀ tó bá sọ ọmọ rẹ̀ ni. dadi dadi màá bẹ mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀. wambi tó o bá bẹ ọmọ àlè ni tó o bá ti bẹ ọmọ àlè ni ẹ sórí gbogbo àrà tó wà nú ẹ̀yìn ẹ̀ tó o bá ti da ọmọ àlè ni ẹ. ṣé kí n bẹ́ẹ̀. gbogbo pẹ́ kó wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá òkè ọ̀run fẹ́ ya mo fẹ́ mọ̀. ṣẹ́rí nǹkan tí gbogbo yín ò mọ̀ nínú ilé yìí máa jẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí ṣẹ́rí ẹni dáhùn pé pé bàbá yìí yìí ẹ́ ohun gbogbo ni bàbá tó fún ìyá àti tèmi lóyún tó bí mi so èmi àti yín bàbá kan ló bí wa. ṣé ó tán ṣé gbogbo nǹkan tó ní tó fẹ́ sọ náà nìyẹn tó fi hàn lè máa bẹ̀ máa bẹ̀ mo rò pé ó fẹ́ sọ fún mi pé òwe wa èmi àti ẹjọ́ ń fọkàn náà ni mi ò mọ̀ pé ó fẹ́ sọ fún pé ọmọ ọkọ mi ni mo ti gbọ́ tẹ́lẹ̀. ẹ ò ti fún mi ọ̀rọ̀ yóò sì ta. wọ́n dẹ̀ ti bí ọmọ náà àwa jọ sọ láàrin ara wa yìí pé a ní jẹ́ kó mọ̀ ṣùgbọ́n ẹ̀rí ọkàn ẹ̀rí ọkàn jẹ́ kí n gbádùn látijọ́ náà kó dẹ̀ máa wá wò ọkọ ẹ nífẹ̀ẹ́ gidigidi èmi tí mo jókòó ilẹ̀kùn ẹ̀dá ìyá tóbi jọ́nà ọlọ́run akàn ṣàwà ní ibi tá a ti mọ tí ni la rí sísí méjì yẹn ìgbà tí mi rí wọn ò ṣàmọ ara mi bò máṣọ òun wípé ah, báwo ni àwọn ọmọdé ṣe rí báyìí bá ní òkè dáàdi tóbi ìwọ náà mú ìkejì kò máa wò níwájú ọlọ́run àti wọn ó sọ pé òun fẹ́ ikú òun láìkì ìyàwó òun wípé ìyàwó òun ti tó fún un ní àtòjọ títí mo mú ní kò pé mo ṣáà ń fọ̀ sí ẹ̀ wípé ah méjì ni wọ́n à nímọ̀ kakàn fún wọn pa ṣáyó ó ṣáà gbà sí mi lẹ́nu la fi gbé àwọn ọmọ yẹn lọ dáadẹ lọ nìyẹn kò pẹ́ kò jìnnà ní ìtòhún nìyẹn ló wá sọ pé òun lóyún àṣà bẹ ọmọbìnrin yẹn wípé kò lọ ṣẹ́yìn yẹn èmi gan tẹ̀ tó fún lówó wípé kò jọ àṣẹyìnwá àṣẹyìnbọ̀ lákàndédé rọmọ ló sọ pé òun ò ṣẹ́yìn ọjọ́ sí ikú ń dẹ̀ ti bímọ àwa sọ pé àní sọ fún ẹ torí pé àmọ́ orú èèyàn tó jẹ́ pé òun àbára jẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ ọkùnrin ò jẹ́ kí mi gbádùn ẹ̀rọ ọkùnrin ò jẹ́ kí n gbádùn òun ló jẹ́ kí n wá bẹ́ẹ̀ jọ́ torí Ọlọ́run ọ̀pọ̀ ẹ̀kọ́ ló fà ó èmi tí mo jókòó ni mo fà jọ ṣe ni kò dáríjì mi. láti sílẹ̀ ẹjọ́ ẹ dìde. mo ti ṣe é mo dẹ̀ ṣẹlẹ̀ dẹ́. ẹjọ́ ẹ dìde sẹ́ ẹ. jẹ́ kí n wá báyìí. ẹ ṣe ẹ dìde ẹjọ́. láti sílẹ̀ torí pé ẹ ti wá sọ fún mi ó dùn mí o bọ́ ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ yín torí pé tí ẹ wá sọ fún mi torí tẹ́ ẹ bá sọ fún mi tó bá di ẹ̀yìn ọ̀la ó lè di nǹkan ńlá rẹpẹtẹ bọ́ ìsìn torí pé mo ti mọ̀ mo promise yín tó bá tiẹ̀ wá padà wá yọjú mi ní fi ṣèbínú mi ní fi ṣèbínú. ẹ̀yin lè ṣe é. ẹ̀yin lè ṣe é jẹ́ kí n tètè máa lọ mo sì náà wọn tètè fẹ́ dé. lílọ báwo ṣé ẹ ń bínú ni ẹ dúró jàre jẹ́ kí n lọ sóúnjẹ fún yín. ìrọ ah, ẹnu tí bẹ́ẹ̀ fi jẹ́dà fi lóúnjẹ sílẹ̀ mo ti yó àdúgbò yẹn mo ti yó jẹ́ tètè máa rẹ̀. láti ṣe lè. ẹ máa tún yọjú sí ẹ kò ṣe ìyá mi. ẹ ṣe gan ni o òpòdú ni ẹ ní ọ̀dẹ̀dẹ̀ ni ẹ ògbọ́n fún gbogbo ìwà tó wá wù lé ni sórí èmi ni mo gbà í sí inú ilé yìí bí mo wá ṣe ń sọ̀rọ̀ yìí oru ẹ̀ ń mú mi mi fẹ́ rí ẹ mọ́ nínú ilé yìí. yes she's right lẹ́mìí ni kò ní dọ̀la wọ́n ṣé kí n sọ kí nìkan fún ẹ nínú ilé mi ń bí èmi ni dáúdù inú ilé mi èmi ni balógun inú ilé mi èmi ni bàbá àwọn ọmọ mi tó ń wò yé mi lọ́kọ ìyàwó mi bàbá dáadáa ni mi kúrò nínú ilé bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìta Daddy dadi kemi jáde. bani who is your daddy you are mad you are very stupid uh, i don't want to see you get out of my sight oya ita ita bọta ita i don't want to see you again. fúra kí ló dé tí mo pè ní látẹ̀kọ́ tẹ́ fi ń búlá gidi tẹ́ ẹ̀dá mi lò. sími kọ́ ń bọ́ ló wà sími dúnà dúnà dúnà abọ́ ọjọ́ mélòó lélẹ̀. abọ́ àná ni. ẹ gbà mí abọ́ àná ló pọ̀ tó yìí ó wá mú gbàdúrà bọ́ ẹ̀ wá kò sínú spa ẹ wá sọ bíbá ìdílé olóúnjẹ i'm sure kì í ṣàbọ̀ àná nìkan lélẹ̀ abọ́ ìbá ti tó ìjẹta ìjẹni àná àbí kí ló dé tó ń ṣe kíkí tó ń gbọ̀n ṣé mo ti fọwọ́ kàn yín ṣé mo ti fọwọ́ kàn yín ni tẹ bá sọ ṣọ́ọ̀bù mi di ilé alámàlà ẹ sọ ibẹ̀ di ilé alámàlà ṣé mo ń tó ń jẹ ní ẹgbà mi ẹwà dúró abọ́ ẹwà dúró abọ́ tẹ kó síbẹ̀ láì tó ń jẹ láì tó ń jẹ kí ni gbogbo eléyìí ẹgbà mi ẹ sì mi gbà mí o ẹjọ́ ẹ̀kọ́ ẹ ò bá nírú ẹni kò lè mọ yẹ ni ò nírú mi rárá irú ò dẹ̀ ṣerú ṣọ́ọ̀bù yìí rí ṣọ́ọ̀bù yìí stọ́ọ̀ la pé kò ṣe ní alámàlà. Ah, ah. Ah, ẹ gbà mí sinmi kọrin. kò sí sáhùn dédé fún mi kò kó ṣọ́ọ̀bù mi olórí mú kọ́ mọ̀ sí lẹ́jọ́ máa pa ẹni lórí kókó kúrò ní ṣọ́ọ̀bù mi kúrò ní ṣọ́ọ̀bù mi fún mi ọmọ sí ọmọ burúkú mo ní kò bá lọ mo ní mi ò fẹ́ ṣọ́ọ̀bù mi mọ́ ọmọ ọ̀rọ̀ kìrọ̀ jẹjẹ kò fọ yẹyẹ mọmi kò sí fọmọ lórí mọmi ẹjọ ẹ lọ mọmi ẹjọ ẹ lọ mo fẹ́ lọ kò tẹbi tó wẹ kò lọ mọmi ẹjọ kò tẹbi tó lọ. madamu ẹ ṣe sùúrù kí ló dé kí ló ṣe yín. kí ló dé ṣọ́ọ̀ṣì kí ni kí ni mo kí ni mo ló ṣe yín. Ah, ah. ẹ fẹ́ pààyàn ni. ẹyin kan lẹ̀ ní làkàyè. lẹ́wọ̀n agbẹ́rù àpótí ẹ nírú bíi tiẹ̀ lé ni. mo nírú ẹ mo nírú ẹ. Ah, oh god ṣábí amọ lẹ́yìn a bí amọ gidi lè bí. kí ló ṣe fún yín. kí n la ní ẹbí mi ẹbí mi sì. wá kí ló wá ṣe bí abẹ́rò kó jábọ́ látòkè kí ló ṣe yín kí lẹ gbé sáyà ẹni wàá fẹ́ lọmọ ọlọ́mọ pa á kò lè dùn mí fún yín ẹni tí ò nírú ẹni kò lè má yí ẹni ìdí nìyẹn mi ìmọ̀ nǹkan tẹ́ ń tà jákè àpótí jọ kẹ́tọ́ tẹ́tẹ́ sọ pé ń ta nǹkan kí ni gbogbo nǹkan tá a kọ́ sí. ẹ jẹ́ bá a bọ́ sí èmi ní ọmọ gidi èmi ní ìlú tí a àwọn ọmọ tèmi ò ń ṣe báyìí ẹ bá mi sọ pé kí ni kí ni agbẹgbẹ ẹ kúrò àyè sọ bóyá irú ẹ̀yin lè bí ọmọ gidi jíjẹ ẹ̀yin lè bí ọmọ gidi jíjẹ àfilẹ lórí tẹ pẹrú ọmọ ọyà pọnbi ẹni tí o bá nírú ẹni kò lè má yí ẹni ẹ̀yin ìlú bàbá olówó gbó bàbá olówó gbó máa tẹ̀lé wọn lọ́kọ́ lọ fi ẹ̀ṣẹ̀ ògùn owó wo wọ́n ti gbé kéde gbogbo olóòṣì máa dẹ̀ ó wà lára yìí ẹni olórí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe orí ẹ wọ́n ní òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá ìsọkúsọ ni nínú àwọn ọ̀rọ̀ tó ń bá mi sọ lọ́jọ́ sí pé ọ̀dọ̀ àbùkí apó máa lẹ́yìn pó máa lẹ́yìn ẹ̀yìn tó padà nírè o ọmọ yìí èmi mo bí ìyá ò sí láyé mọ́. èjìrà kí ló fẹ́ gọ̀gọ̀. sórí rírí tí mo rí lẹ́nìí tí mo fi mú wá ibi tí mo bá ibi ẹ̀gbìn ni ó dàbí ẹni tí ò lẹ́bi tí ò lára kódà aṣọ tó wọ̀ yìí bí mo ṣe mú kúrò ń bẹ̀ ni mo mú lọ sí boutique tí mo lọ ra aṣọ fún un tí mo tún gbé lọ sí salon láti ṣerun fún kó tó di pé mo mú bọ̀ ń bí. kí ló wáá fẹ́ gbọ̀ngàn. ó ṣe nǹkan tí mo fẹ́ rèé mo fẹ́ kí ọmọ yìí mo fẹ́ kó wà ń bí títí dìgbà tí ọ̀rọ̀ ilé máa fi yanjú tí màá fi lè mú lọlé. Um, àjọkẹ́ hmm? bàbá ọkọ ẹ ti sọ̀rọ̀ sílẹ̀. Hmm anyway um, nǹkan tó bá jẹ́ tiwọn ti yín náà ni nǹkan tó bá dẹ̀ jẹ́ ti yín tiwọn náà ni so the choice is yours. mú sinmi lórí wa ẹ máa lọ nílé. Hmm. àwọn àgbábọ̀ wọn ní. Ni sàkátà pàrà báyìí làgbà máa ń sin tán ọ̀rọ̀ tí àgbàlagbà bá ti ń sọ tó bá ti ń ní bóyá mi dẹ̀ tí ò tètè sọ síta irọ́ ló wà mẹ́ ó kóku o gbogbo tó wà nílẹ̀ pátá ó kóku pátápátá téèyàn bá dẹ̀ ti ń rìn tí ò bá ti fàkíyèsí sí gbogbo nǹkan tó ń ṣe nǹkan tó máa ń padà bí wá rèé o. táìlólú okòkò tẹ́tà bá dẹ̀ ti ń rìn tí ò bá ti fa kíyèsí sọ̀rọ̀ ara ẹ̀ ibi tó máa ń padà já sí rèé àmọ́ àsìkò ọ̀rọ̀ ò tí ì tó. owó làbí owó làbí kí ló dé òògùn. kò sí nǹkan kan báwo kí ló ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó sọ fún mi. ẹ kò mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ kí n má sọ fún ẹ mi ì lókè mẹ́rin lẹ́yìn ọ̀run tí n bá sọ níbi iṣẹ́ màá jẹ́ kó mọ̀. owó làbí ṣé o mọ̀ pé mo mọ̀ ẹ́ ọkọ mi ni ẹ́ sọ nǹkan tó dé fún mi tó fi sùn ó mọ̀ pé gbogbo nǹkan tó bá ń dùn ẹnu láyé ló ń dùn mí nù sọ fún mi nàún kí ló ṣẹlẹ̀. sinmi lólúwa ni. ẹ sinmi lólúwa ká ló bá wa rí níbo ló wà. èmi náà mo rí sórí bí mo ṣe kúrò níbi iṣẹ́ mo wá yà lọ́dọ̀ Bankole nítorí pé a ní nǹkan kan tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ contract wa tá a ń ṣe lọ́wọ́ mo ṣe wá kúrò lọ́dọ̀ Bankole tí mò ń bọ̀ gbogbo èròǹgbà mi ni wípé kí n gba normal road ibi tí mò ń gbà wá lọ ṣùgbọ́n ọkàn mi kàn wá sọ pé kí n gba kọ́nà yẹn kí n wá lè tètè délé mo ṣe wá gba kọ́nà yẹn tí mò ń lọ along the road ni mo rí Sinmi Lólúwa nílé ìyá alámàlà níbi tí ìyá alámọ̀là ti ń dàǹgbájú dàǹgbámú bí ọmọ aláìlẹ́bí. bẹ́ẹ̀ sinmi lolúwa nílé ìyá alámàlà. ìyá alámàlà. òun wá dànsìn. ó wà lótẹ́ẹ̀rù. òtẹ́ẹ̀rù owó la bì í kí lè tó máa ń ṣe báyìí ó ṣe máa ń mú ọmọ lọ sí òtẹ́ẹ̀rù òtẹ́ẹ̀ ìsítẹ̀kù wa mú bá mi nulẹ̀. Tèmiládé Òṣì. Mi kàn lè dédé máa gbé Sinmilolúwa bọ̀ nílé. Nígbà tí kì í ṣe pé bóyá a ti jọ sọ tẹ́lẹ̀. That is why tí mo fi gbé lọ sóòtọ̀. Ẹ jẹ́ ká lọ, jẹ́ ká lọ gbé wálé nísinsìnyí torí ìwọ ni o ti kọ́ṣẹ́ mi ná. Ó ṣe máa gbé sí mi lọ sóòtẹ̀ nígbà tí inú ilé wà ń bẹ̀. First thing tomorrow morning, a lọ sóòtẹ̀ la lọ gbé, a bá gbé bọ̀ ní. Sori tó bá di first thing láàárọ̀ ọ̀la, tá a bá lọ mú sí mi lólúwa màá wá gbọ́nà ọ̀dọ̀ ya lámàlà yẹn màá jẹ́ kó mọ̀ pé ọmọ tó ṣe rubbish pẹ̀lú ọmọ eléèyàn ni. Mm, mm. ṣòro tìmíládé a nídìí láti lọ bá ìyá lámàlà èmi gan mo ti ṣọkọ fún un ó yẹ kó mọ̀ wípé mi ì gbàgbé rẹ̀ gbogbo ohun tó jẹ mí lógún báyìí ni bá a ṣe máa pawọ́ pọ̀ láti tọ́jú sí mi lólúwa. ọlọ́run á fún wa tọ́jú. èmi gan mọ̀ wípé mi ò má rí ẹran pẹ̀sì lágbára ọlọ́run ọba olódùmarè. ìwọ ọmọ tó jẹ́ fún mi ọkàn mi yàn. àmín àmín. láṣẹ tìdùmọ̀rẹ̀ ìwọ ló máa jèrè wọn. àmín àmín. wàá dẹ̀ gbénú lé mi ìfẹ́. àmín. àjọṣepọ̀ àwọn méjèèjì ọlọ́run ló àmọ́ ṣe àmì èrè wáwọ̀ náà ti lágbára ọ̀nà. ọgbọ́n ọmọ kékeré ni mo ti bọ̀ bí mo gbé máa ń rí eléyìí. ẹ dárí jì mí. abiyamọ lèmi náà ní ìbẹ bínú èmi ti dáríjì ẹ o lẹ́yìn pé ṣorírù ìwà tó wù yẹn má wúru ẹ mọ́ ṣó ti gbọ́ torí ṣorí wọ̀nba ìwà tó wù yẹn ká nílé tí ò tó ni nǹkan tó lè fọ́ òdìndí ilé ká ni bàbá gidi dẹ̀ ni bàbá yín ọkọ gidi lọkọ mi tí n bá ṣe pé mo dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah nǹkan tó lè dá gbogbo nǹkan rú gbáà ni pọ̀ pẹ̀lú ẹ̀ ó ti tán tó rọ́mọ mi ni ẹ̀ má wàá ronú pé bóyá mọ́mì mi ò nǹkan kan ṣe mọ́mì mi ò ó yẹ èmi ni mọ́mì ẹ̀ inú ilé ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ ni ẹ̀gbọ́n ẹ àbí how old are you. twenty two years. tó o jura wọn lọ ganan. ẹ̀gbọ́n ẹ ni o ẹ̀gbọ́n ẹ gidi gan ẹ̀gbọ́n ẹ òun àǹtí ẹ ni torí ó gbóṣù mẹ́ta lọ́wọ́ ẹ àǹtí ẹ àǹtí ẹ ni tó bá wá ṣe fẹjọ́ wọn sùn mí tó ọ̀nà bá ṣe ẹ sùn mí ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí peace reign nínú ilé yìí torí nǹkan kan náà jọ ni gbogbo yín ọmọ mi nìyín ọmọ mi nìyín ọlọ́run ní jẹ́ ká rí nǹkan tí ó dá mi lé dèdè ní ọkọ mi. Similolúwa ló ń ṣàkọtẹ́lẹ̀ òun ló ń fọ́ǹbò náà ń sìn orí mọ́mì bí mọ́mì ẹ báyìí sìn rò kò ń ṣe mọ́mì wa o mọ́mì gbogbo wa ni this your dad gbogbo wa ti mọ̀ so let's live like one family now tó ti gbọ́ má fà wàhálà mọ́ o and ó sì máa bẹ̀ mí ó sì máa bẹ̀ mí torí mi ò mọ̀ pé gbogbo reason tí ó ń wálé tó ń jáde mi mọ̀ pé ó ti ẹ̀ reason pẹ̀lú mi I don't dókítà tá à ń já náà ló ní obìnrin wọlé obìnrin jáde ó sì máa bẹ̀ tó ti gbọ́. Ah! ọpẹ́ ni fọlọ́run bá olódùmarè adúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí i hmm. tèmi la dé aya owó la bí ọmọ rẹ̀ mú ìwọ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o nítorí wípé àwọn àgbàlagbà sọ wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ìdínú ká tó bèlè tà sí èyí tó bímọ síta tó mú wálé ṣé o ti rí wípé ìwọ ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ mo wá gbàdúrà fún ẹ lágbára ọlọ́run ọba olódùmarè nínú ilé mi ò ní ṣánkú o gbogbo àwọn ọmọ tó bí fún mi wọn ò ní yàn kú lágbára ọlọ́run bá lódùmọ̀ rí kó ò ní rí ìpọ́njú kò ṣe ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò ṣe o ẹ̀yin ọmọ akọ́mọ lùbọ́ pọ̀ o. as in the one family. yes o exactly Come for celebration. bá ti yọ sí yóò ní